الرسول بما أنزل إليه من ربه والمؤمنون تابعتي ما يقول أي أنا بلا ياما قفو سبوتني يا إبادة أكمامي تلوى أنه هو أنه صاحب بخاري في النبي وعن ابن عباس رضي الله عنه قلوا عمر رضي الله تعالى عنه سنسى يقول على المنبر سمعت النبي صلى الله عليه وسلم يقول لا تطروني كما عطرت النصارى ابن مريم فإنما أنا عبده فقولوا عبد الله ورسوله صلى الله عليه لولي منبر أنا تكيري بقى قولوا بقى تنبي سقوي لا تطروني أما قامي اتراوني أما قامي ẹ má ti pọ́n èèyàn ti yin wọ́n yin fọ́ wọ́n sì yìnbó wọ́n yìn tẹ́ ẹ má pa o ẹgẹ́ bá àwọn kìrìsìtẹ́nì bí wọ́n ṣe pọ́n ànábì wa bí wọ́n ṣe pọ́n kọjá àlá rẹ̀ ẹ máa pè mí ní Abdullahi ibi táwọn àfáà kan sọ pé ẹ má pa ní náà irọ́ sì ni o a lè pe sẹ́yìdù náà fún o sallallahu alaihi ẹ̀rí wà fún náà gbọ̀tí yàrá rí nǹkan kan tí ò rí mi yọ́ mọ̀ fandafanda pé kò sí ní yẹ́bẹ̀ ẹ fi mí kó lè bá pẹ̀lẹ́pẹ̀lẹ́ naam abduhu wa rasulu ṣùgbọ́n ìròyìn tánàbí fẹ́ràn jù òun náà ni abdullah wa rasulu tàbá sọ léhun àgbà anábí anábí fẹ́ràn yàn pé sayyiduna rasulullah kò fẹ́ràn rẹ̀ kò fẹ́ràn kò naam ṣùgbọ́n tẹ́ bá wúlà jù ká máa fi ròyìn abdullah tàbá